ò ṣètò ó dìgbà tó ń bá dàgbà tó bá ń dá ṣẹ́ṣẹ́. ọmọ tó ní bàbá àwọn ọ̀la tó ní màmá olówó tó wọ́n bá bàbá jà tó ní bàbá ò ṣètò tó dẹ̀ tún bá màmá jà tó ní màmá ò ṣètò ó dìgbà tó ń bá dàgbà tó bá ń dá ṣẹ́ṣẹ́ wàrí bó ṣe rọrùn tó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ yóò tó kẹ́rù. dìgbà tó bá dàgbà tó bá ń dájọ́ ṣe wà rí bó ṣe rọrùn tó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ yóò tó ọ̀gẹ́. Ẹmu mi rántí ọjọ́ sí tí mo bẹ̀rẹ̀ òkìkí. Ẹnìkan bá mú mi jáde, ó bá jọṣẹ́ fún mi pé kí n mú fi Ó tún fún mi ní para, ibi ń fi para, kò kìkì máa dé. mo bá pè máa gbà mo bá pè máa gbà gbogbo mo bá ògùn wọn náà bá gbọ́dọ̀ lọ́wọ́ mi kó dànù síbò. ọlọ́jà tí mo fẹ́ gbójúlé níjà tẹ̀sẹ̀ bá tọ́ ń kọ́ ìgbà tí mo fẹ́ gbójúlé níjà tìyẹ̀ bá tọ́ ń kọ́ tèmi báwọn lé jáde ọmọ tẹ̀sí fi hù jáde tàbí báwọn lé jáde ó gbé kúránì jáde ọgbẹ̀lẹ́mi lọ́wọ́ kí n fi ṣagbára kọ́mẹ́nì kan bá borí tọ̀ mí èyí tó borí tà pátá ó máa fọ́ dànù àbọ̀ dànù pátápátá. ọlọ́run àdúrà tí mò ń gbà yìí ọlọ́run jẹ́ kó ṣẹ. àwọn àdúrà tí mò ń gbà yìí ọlọ́run jẹ́ kó ṣẹ o. wọ́n láwọn bá mi àlùbáfà túre. Hausa. Wọ́lá wọn bá mi lílábí ní abẹ. Wọ́lá wọn bá mi sẹ́mi wá ẹ̀. E. Àdúrà tí mo máa jọ lọ́hùn jọ ẹ̀ kó ìgbà tó bí mi bọ̀ àwọn abá ń kádùrà wípé kékin dàgbàlagbà láyé. wọ́n tún ní kò ní tán ó ti bẹ̀ kò sí má dáwọ́lé yóò má ti náà jù ṣe àdúrà tí mo bá ṣe àti kí ló wí wọlé lòun àgbàdúrà rí o. gbogbo wa ń everybody yé wọlé lòun àgbàdúrà wá. kọjá ẹnì kẹta tó parí ẹ̀ fún ìyẹn ní bísíkà yéèyé. àbíkó sálámì aláṣẹ ní tẹ́kọ̀ tọ́jú jíde lẹ́jẹ̀ yé òyà tó fọ́ o. iye mímọ́ ló fà bẹ́ẹ̀ bẹ̀bùkún yìí bá rí lọ́dà rẹ̀ yìí ọlọ́run ìbùkún ọlọ́run tó ń sá èmi ń ló jẹ́ kí n ní bísíkà kí n olórí ìrẹ̀lẹ̀ o. Center Integrity Escolopendian Pretanicolation Royal Miomio Tacologicality. Mo dé torotoro, mo dé tẹrutẹru. Gbọ́ mi dáadáa láàárọ̀ yìí. Lọ́jí ìyàwó ẹ, lọ́jí ọkọ ẹ, lọ́jí àbúrò ẹ, lọ́jí ẹ̀gbọ́n ẹ. Lọ́jí àwọn gómìnà tó wà ládùúgbò ẹ, lọ́jí sínétọ̀, lọ́jí rep. Bẹ́ẹ̀ni, lọ́jí pírẹ́sídẹ̀ntì pọ̀rọ̀ fẹ́ jábọ̀. Mo ní just ten minutes to live with you this morning because I'm leaving now. I'm going to somewhere. Yeah. Mo ní meeting kan níbì kan. Hmm. mo ní mítìn kan hmm. but mo ó bí dandan pé kí kọ́kọ́ sí ti ọlọ́run láàárọ̀ nǹkan nígbà má lè jáde lọ ìdí nìyẹn tó fẹ́ fi kọ́kọ́ bá ń sọ̀rọ̀ láàárọ̀ yìí fún ìṣẹ́jú márùn-ún péré hmm. mo ní program kan tó fẹ́ lọ ṣe níbì kan yà so mo dẹ̀ fẹ́ lọ láàárọ̀ yìí ní sísísísísísísí so pé fada kó wa gbọ́ ọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún yẹn ọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó máa ma ró kìkìkìkì nínú yín ni inú alukoran láti fẹ́ ṣiṣẹ́ láàárọ̀ yìí alukoran yes alukoran chapter twenty nine láti fẹ́ ṣe láàárọ̀ yìí hmm. ó wà ní ìwé suratu akbut akbut yeah ankabut yes suratu akabut alukoran chapter twenty nine verse two to seven péré la fẹ́ kà yes ibi tá a ti fẹ́ ṣe láàárọ̀ alukoran chapter twenty nine verse two to seven ibẹ̀ la fẹ́ kà láàárọ̀ yìí yes so alukoran alifẹ sẹlẹ àárọ̀ yìí kẹlẹ mọ̀ wípé ọba solomoni fún gbogbo àgbáyé ló ń sọ̀rọ̀ kẹlẹ mọ̀ wípé àtinú koran o àtinú bíbélì o àtinú odù ifá kò síbi táwa tó lè dára ìdí nìyí tá a fi ń jẹ́ ọba solomoni fún gbogbo àgbáyé pátápátá abẹ́ mi níjọba wà abẹ́ mi ní pírẹsidẹ̀ntì wà abẹ́ mi ní gọ́vnà wà abẹ́ mi ní ọba gbogbo ọba tó wà láyé pátá abẹ́ mi náà wà bẹ́ẹ̀ ni tí wọn bá lọ ṣọ́ọ̀ṣì eh, tí ọba ọba lọ ṣọ́ọ̀ṣì wọn máa tọ́jú bọ́ọ̀lì Hmm, tí o bá ṣe muslim wá ṣe kristẹni tí o bá ṣe kristẹni wá ṣe ẹ̀sìn àbáláyé so tó bá ti ń ṣe ẹ̀sìn láyé abẹ́ mi ló wà hmm, bẹ́ẹ̀ ni ìwọ tí o bá wá ṣẹ̀sìn tó bá ti ń lọ sọ́dọ̀ wòlíì tó ti lọ sọ́dọ̀ àfa abẹ́ mi ló wà bẹ́ẹ̀ ni that is the meaning of King Solomon for all nations yes all of you is under religion or else you don't do any religion or else tó bá ti béèrè lọ́wọ́ pásítọ̀ rí i pé pásítọ̀ bá mi gbàdúrà abẹ́ mi ló wà bẹ́ẹ̀ ni hmm, if you, any churches that any religion that you are doing in this world you are my, you are under me if you are whether you are president whether you are governor whether you are anything whether you are king i don't want to know who you be yes you are you are under me this is king solomon for all nations whether you like it or not so before i will go to my lecture this morning i want you to hear my advice i repeat if you want to prosper If you don't want to be a slave to pastor or to prophet or to herbalist or to Afar, you need to go and buy your Bible and read carefully, and buy your Quran and read carefully, and buy your Odu Ifa and read carefully whether you like it or not. If you want to know the right out of the left, if you want to know the left out of the right, if you want to know the good things and the right things to be doing, if you want to know how to secure yourself spiritually, you need to what? You need to get your Bible, Quran, and OB fast, whether you like it or not. If you get Bible, if you don't get Odifa, you are wasting your time. You will have problem if you get quran if you don't get oduifa you are you will have problem if you get oduifa if you don't get bible if you don't get quran you will have problem yeah that is the key let me tell you the key yes because the three are working together yes eyes cannot work in alone without head head cannot work in alone without mouth mouth cannot work in alone without nose Nose cannot walk in alone without la- without hand. Hand cannot walk in alone without leg. Everybody walk together. Quran, Bible, or do if I walk together? Yeah, if you don't have the three, you are wasting your life, you are wasting your time, you will have problem. Yes, there is something that will be strange to you in your life. But if you have the three and reading it carefully and understand, you will be glad, you will free. You will not have problem. If somebody do anything wrong for you, you will look, you will overlook him. You will not resemble Gani Adams. You will not resemble Gani Adams. Your stupid Gani Adams. You will not resemble him. He's a, he is a he is a shameless man over the whole world. A whole a eh, whole Ààrẹ Ọ̀nà Kakanfò because of a little girl I can call Dara a little a single girl you carry thousands of OPC eh, kò gbọ́dọ̀ sùn mọ́jú tó bá jẹ́ pé ara ẹ̀ e, omi ara ẹ̀ e, ló máa ṣe gíní you are born bastard ẹ tó bá jẹ́ gbì ló ẹ̀sùn tẹ́ fi kan dára yẹn hmm, tó bá yẹ pé ó sì kí ó máa kú tó bá yẹ pé òtítọ́ ló sọ bàbá alákú bàbá yín kò ní túnú kan lára ẹ̀ o fẹ́ bá obìnrin atẹ̀yìntọ̀jà obìnrin o fẹ́ dí pẹ̀lú ẹ̀ o wá gbéra ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì ó di dí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá o wá o wá o wá ń lo àfọ̀ṣẹ́ rídìrídì àfọ̀ṣẹ́ tó jẹ́ pé ọ̀ṣẹ́ dúdú ọ̀ṣẹ́ dúdú ọ̀sẹ̀ dúdú náà rán sínú ẹ̀jọ́ àfọ̀sẹ̀ tí ò ṣiṣẹ́ àfọ̀sẹ̀ tó ti gbà bòdì àfọ̀sẹ̀ rídìrídì ẹ wá kí fún yín láfọ̀sẹ̀ àfọ̀sẹ̀ gidi kò jù báyìí lọ ìwo ẹtu ìwo ẹtu la fi ń ṣe ìwo ẹtu àfọ̀sẹ̀ rídìrídì tó kàn àgbà tó bá lómi sínú kì í pariwo àfọ̀sẹ̀ dìdìrín lẹ́lò yẹn wá kí fún yín láfọ̀sẹ̀ gidi èmi ò lè lò fún yín láàárọ̀ kó má kú lálẹ́ bẹ́ẹ̀ ni Gani Adams èmi ò lè lo àfọ̀ṣẹ ìwo etu ìwo etu ìwo etu mi ì lè lo fún ẹ láàárọ̀ kó má kú lálẹ́ wọ́n má bọ́jọ́ wọ̀ ni má fún ẹ. rubbish o fẹ́ bá obìnrin atẹ̀yìntọ̀ jà nǹkan tó máa wọnú nǹkan tó máa wọnú yàrá tó máa pè pa wá gbé tó bá jẹ́ pé àgbàrá ẹ̀jẹ̀ ló bá wáyé tó bá jẹ́ pé omi ló wà wáyé ìhó làárẹ̀ kankan fún ojú òtí ẹ wá irú àwọn kì í ṣẹjọ́ yín ìgbà tó jẹ́ wípé ẹ ò ní béèrè àwọn owó lẹ́dẹ̀ fi ń jọba níṣẹ́ owó lẹ́dẹ̀ fi ń joyè ìgbà tó jẹ́ pé ẹ ò ní béèrè lọ́wọ́ ifá kẹtúyàn èèyàn wọ́n bastard Yorùbá people same to Yorùbá people láti orí Ọ̀ṣínbàjò wá sílẹ̀ orí gbogbo wọn burú wọn sí èrè wọn sínwìn why you you you you ooo oh, ẹ ò kì í ní tìjú ni. irú ààrẹ ọ̀nà kankan fò ó fẹ́ bá obìnrin ẹyọ kan jà ààrẹ ọ̀nà kankan fò ìyàwó ẹ̀ wọn máa nà nínú ilé ọlọ́wádìí ìyàwó ọ̀rọ̀ ààrẹ ọ̀nà kankan fò ó máa nà nǹkan tó fà tó fẹ́ bá obìnrin ẹyọ kan jà tó ṣe lè tó tó bẹ́ẹ̀ yẹn tó bá fẹ́ bọ́kùnrin jà ńkọ́ téèyàn mẹ́wàá bá ṣe ńkọ́ ọ̀lẹ ló máa ń ṣe bó ṣe ń ṣe yẹn ọ̀lẹ o fẹ́ bóbìnrin jà wọ́n pariwo gbogbo àgbáyé gbọ́ ojú òtí yẹ wo ń gbé àfòsẹ kẹnẹkan kẹnẹkan àwọn dìdìrín tẹkọ lẹ́yìn náà àṣẹ àṣẹ you are useless to Yorubas you are shameless to Yoruba people Ààrẹ Adams shameless to you you want to fight with a single woman a single woman òṣèlè tó tó bẹ́ẹ̀ yẹn tó bá fẹ́ jà pẹ̀lú gbogbo ìlú kọ́ àwọn àwọn ọlọ́pàá tó kó àwọn ọmọ ẹ mẹ́ta sínú sẹ́ẹ̀lì ó lọ àfọ̀ṣẹ́ tí wọ́n o ìgbà tí àwọn ọmọ ẹ lọ mú wákìlì bọ́n bá sta bọ́n bọ́n bọ́n bọ́n bá sta dàrẹ́ ọ̀nà kankan fún ìgbà tó lọ kó àwọn ọmọ ẹ mẹ́ta sínú sẹ́ẹ̀lì ó yọ àfọ̀ṣẹ́ tí wọ́n àpé àwọn ọlọ́pàá tó lọ mú àwọn ọmọ yẹn kí wọ́n rọ kúkú lẹ́tú kí wọ́n kú kọjá wọn tó pé ó ṣe yẹn obìnrin atẹ̀yìntọ̀ obìnrin wẹ́rẹ́ lè kọ́ di ní ìmọ̀ ní dára àbí kí wọ́n pè dára dára mo wo ọmọ mo ìgbà tó ń sẹ́ndì picture ọmọ náà fún mi ìyẹn dára náà mo wo báyìí mo wo báyìí pẹlẹbẹ báyìí ìyẹn ni wọ́n tó ti ẹ̀wọ́ odidi Gani Adams ìwọ́ odidi odidi ààrẹ ọ̀nà kankan fún gbogbo àgbà gbogbo Yorùbá o wá bọ́ sójú pé Facebook wá ń lọ àfọ̀sẹ́ káyé ẹ̀ bàjẹ́ káyé ẹ̀ kú kó kú kó sì sínú àgbàrá ẹ̀jẹ̀ kó sì gbá bóyá kẹ́họ́ ti tó tiẹ̀ tó gbà tó ló láìkè òbò kí ò síwín o lè kú sórí òbò kí Gani Adams bóyá kẹ́họ́ ti tó tiẹ̀ tó gbà fún àwọn alágbára rèé irú àwọn eléyìí tó bá yẹ pé àwọn ọlọ́run tó dá ayé wọ́n ti pa ayé run irú àwọn eléyìí ọlọ́run máa má fún lágbára ọlọ́run máa má yẹ̀yẹ́ tó bá ní agbára kan bó ṣe wà ìyá ti pàyàwó àti pọ̀ ọmọ anybody tó bá ṣe é ṣe ló máa pa wọ́n kí náà pè ní olórí ẹ̀gbin ló wà ní ipò olórí ẹ̀gbin ẹ̀gbin orí mọ́ ẹsẹ̀ jésù ni wọ́n gbá etí ẹ̀ wọ́n gbá etí jésù olórí tó bá lè fara yé ẹ̀gbin kò lè ṣàṣeyọrí olórí máa ní action ó dẹ̀ máa fara gba ìyà ibi tó bá ti rò wípé olórí máa ti jà kò ní jà ibi tó bá ti wò wípé ò ní sọ̀rọ̀ ló máa fi sọ̀rọ̀ mo ní kẹ́ ẹ wá kí n kọ́ yín ìwé orí burúkú lẹ lọ́ọ́ kà ẹ mọ̀ nǹkan tó ń pè bó ṣe ṣàkóso olórí ò kì í jà all the time olórí ò kì í jà ní nǹkan tí ò ní mínì before you can fight tí olórí bá máa jà bóyá ẹ̀kan lọ́dún mẹ́wàá adé tó bá dẹ̀ ń jà yẹn gbogbo àgbáyé máa sọ pé ah ó tó bẹ́ẹ̀ sùúrù ti pọ̀ jù kí ló dé. ẹ lọ sọ fún wípé kó lọ rán ìpè ẹ̀dànù lórí ọmọ yẹn torí ó ti yẹ̀yẹ́ ara already ẹnu tó yẹ kó máa fi ṣe àdúrà ó lọ fi ń ṣépè ó lọ fi ó tó wá ṣépè lásán ó tó lọ ń lọ àfọ̀ṣẹ́ kíní mà ó tún ká ẹ lára gidi o tún lọ sórí ìta mẹ́ta tàbí níbo náà ti ń lọ lọ́sẹ̀ pé wọ̀nyẹn torí tó obìnrin yọ kan mi ò lè na dára lẹ́gbà kan níbi tí mo wà yìí kó má kú yí pé kí n nà pé ókè mo fẹ́ pa mo fẹ́ gba ẹ̀mí ẹ̀ picture tó ń sẹ̀dí fún mi ni mo need kò nídìí pé kí n máa sẹ̀ máa pariwo lórí tánẹ̀tì pé mo fẹ́ pa dára o. Hmm, káwọn máa ṣẹ̀ wá yàfọ̀ṣẹ̀ kọ́ lè mọ̀ pé fẹ́ ṣe that is rubbish to that is shameless to you Ààrẹ Ọ̀nà Kakanfò he say you are same to you are same to Yoruba people o fẹ́ bá obìnrin kan jà o sì tún bẹ́ẹ̀ yẹn o tọ́sọ lórí kankan o wọ́ọ̀tì kí ni mo lè pè yìí oh what a class captain Gani oh what a class captain what do, can you divine can you divine the word olori? can you divine the the word chairman that's the reason why man hate come out fún mi joyè chairman wọ́n máa ń jókòó lé chairman ni wọ́n máa ń jókòó lé ṣíà ni tèmi wọ́n ló pera ní ṣíà wọ́n máa jókòó lé ẹ lórí obìnrin máa fìdí pọ́n ẹ lórí ọkùnrin máa fìdí pọ́n ẹ lórí ìtumọ̀ ṣíàmán nìyẹn you don't know the meaning of ṣíàmán eh, ṣe rí eh, nǹkan tó yí àwa ènìyàn pọ̀ láyé ẹ ò mọ ìtumọ̀ olórí ẹ̀kọ́ ń jẹ ni jésù ní ẹni tó bá fẹ́ ṣe olórí láàrin yín òun ló máa ṣe ẹrú kí lè tó máa ìgbà tó bá ti jókòó sí ipò olórí àwọn ayé gbogbo ọ̀nà tó máa wá láti bì ẹ́ ṣubú láti borúkọ ẹ jẹ́ ìwọ ló máa sọ fún wọn wípé wàá fi sùúrù pa wọn. Oh àwọn èèyàn máa dé from nowhere èmi lè dé kó dọ́dọ̀ ẹ wípé ẹ ṣèbí olórí ló pe ra ó yà ṣe kọ́ báyìí ṣe kọ́ báyìí ṣe kọ́ báyìí ẹ má mà bínú ẹ̀yin mi mà kí sálágbára ọlọ́mà lálágbára mi ò lè ṣe ẹ má bínú hmm, ọlọ́run fún wa sí. ọgbọ́n lèèyàn fi ń ṣe olórí o kì í ṣe agbára. jẹ́ kí lọ ka ìtàn lórí fún wọn ọmọ ẹ̀ mò ń padà bọ̀ ní koran jẹ́ kí padà lọ sí báìbù wọn ọmọ ìtumọ̀ nǹkan tó pè lé lórí jẹ́ kí jẹ́ kí sọ ọkọ̀ tó fi ń ṣe olórí fún yín ó dáa kéèyàn ní ọ̀rọ̀ ọlọ́run o ẹni tó bá ní ọ̀rọ̀ ọlọ́run tó jẹ pírẹsidẹ̀ntì àfẹ́rẹ́ àìsí yẹ̀yẹ́ ẹni tó bá ní ọ̀rọ̀ ọlọ́run tó jẹ gọ́vùnà àfẹ́rẹ́ àìsí yẹ̀yẹ́ ẹni tó bá ní ọ̀rọ̀ ọlọ́run tó bá jẹ ààrẹ ọ̀nà kakanfò àdàbígà ní Adams àfẹ́rẹ́ àìwọlẹ̀ ìjọ tó ti sọ wípé ìjọ tí mo ti hate Gani Adams ìjọ tó ti sọ wípé báwo ni odidi mi Ààrẹ Ọ̀nà Kakanfò tí màá ṣe lọ́ máa ṣe ráìlì tí àwọn ọlọ́pàá kan máa tẹ́tẹ́ àgàsì sí mi lára definitely ọlọ́pàá lè gbórúkọ ìwà ààrẹ Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò kó dẹ̀ sọ pé òun dúró kí ọlọ́pàá nì kó má gbẹ́kú ta ló bí ọlọ́pàá náà ta ló bí ta ni bàbá ẹ̀ wọ́n gbọ́ pé ẹnìkan ààrẹ ọ̀nà kakanfò wọ́n wá tẹ tí a gàzì sí lára ẹ sójà ọlọ́pàá ikú ti pa ó kì í sí ààrẹ ó tọ́ sí ààrẹ ẹnu kọ́ la fi ń sí ààrẹ nǹkan méjì la fi ń sí ààrẹ oògùn ni oògùn olóògùn ló jẹ ààrẹ ọ̀nà kakanfò àtẹ tó bá lóòótọ́ tó dẹ̀ bẹ̀rù ọlọ́run olóògùn tí oògùn ẹ̀ dá lójú ló ń jẹ ara nǹkan kan fò kì í ṣe ẹnu kì í ṣe oyè ẹnu kì í ṣe oyè fọ́ǹbù ara nǹkan kan fò kì wíjọ́ jù ká ní wọ́n ti pọ́nra alé ni irú dára yẹn tí wọ́n máa sọ̀rọ̀ sí ẹ tó ti fira sí ipò tí Ọlọ́run fi ẹ sí irú dára kò lè wojú ẹ̀ gan sí àwọn aláàfin Ọ̀yọ́ ayé àtijọ́ àwọn ọ̀ọ̀ni ayé àtijọ́ sí ọmọ kan lè sọ wípé àyà kò nínú yàrá ẹ̀ kó máa bú ọ̀ọ̀ni ọ̀fìfẹ̀ ayé àtijọ́ inú yàrá ni ọba ọba òkè pariwo ọba òkè lu ọlọ́pàá ọba tó bá dájú ọba ọba gidi tó bá dájú tó bá sọ̀rọ̀ sí ọba wọ́n ní ẹ̀ tó bá rí ọba fi ọba máa pa kí lọ́ba máa fi pa kì í sọ ọlọ́pàá. tí ọba ni pé kó wọnú ìyẹ̀wù ẹ̀ kó gbé síta ẹ̀yin bàbá mi tó bá yẹ pé lóòótọ́ láti ìgbà tí mo ti dé orí oyè tí mi ò sì ké tí mi ò sì bàjẹ́ tí mi ò mú ẹ̀lú pẹ̀lú ẹ̀lọ́ ọmọ kan mà sọ wípé orí adé yí láti ní lọ mo fẹ́ kórí ẹ̀ mọ yí ó parí à má ṣe é ṣùgbọ́n gbogbo ọba ilẹ̀ Yorùbá kò sílẹ̀ tó lè sẹ́ tó lè sẹ́ mọ́ wọ́n ti jẹ wọ́n ti gbà bọ̀dì ẹ rí kù wọn bó ṣe wú gelete gelete bí búrẹ́dì tó ń jù sómi wọ́n ń sí èrè wọ́n ti jẹjẹkújẹ wọn láṣẹ lẹ́nu mọ́ olóòótọ́ ló ní àṣẹ olóòótọ́ ló láṣẹ kì í ṣe olówó kì í ṣe olóògùn kì í ṣe tó ní sójà kì í ṣe tó lọ́rọ̀pàá no olóòótọ́ ló láṣẹ olóòótọ́ ló máa ń pe Ọlọ́run tó máa ń fì í tọ́lọ́ máa dá lóhùn olú ọba mi ọba ọba mi sọ fún mi wípé èmi ò kì í gbọ́ ti àwọn ẹlẹ́ṣẹ̀ bí kò sí àwọn olùfọkànsìn. ẹ sọ fún Gani Adams pé ọba Solomoni kò sọ wípé ká ní pé wọ́n fẹ́ soríire wọ́n tó wò mí wàá máa sí àfidíò yìí kó lè gbọ́ ọ̀gọ́tẹ́mọ̀ sọ kó lọ rí èpè ẹ̀ dànù. torí èpè tó bá dé ọ̀dọ̀ ibi tí o ran ìdí tó máa fi lọ rí ìdànù rẹ o mi ò bẹ́ o tó bá dé ibi tí o ran tó bá wo bẹ̀ tó bá rí wípé ọ̀rọ̀ ènìyàn ọ̀jọ́ mọ́ èpè ó ń padà bọ̀ o ó lè jẹ́ ọmọ ẹ ló máa forí ko ó lè já ó lè jẹ́ ọ̀kan nínú ẹ̀yin tẹ́jọ́ ń ṣe àmì lọ́jọ́ yẹn àwọn dìdìrìn tẹ́kọ́ sẹ́yìn tó ń jọ́ ṣe àmì tó ń ṣe àṣẹ nǹkan tó ẹ mẹ̀túmọ̀ ìpèwé ẹ̀kan ń sẹ́ni o Gani Adams low gan nínú knowledge nínú ọpọlọ ó low very very low tó bá wá ń wá mi kiri wípé báwo ló ṣe lè kidnap mi ẹ sọ pé ìbẹ̀júlẹ́kìrè mi ń gbé pé kó wọ mọ́tò àjà láti àjà kó wọ mọ́tò ẹlẹ́kọ̀ọ́ junction láti ẹlẹ́kọ̀ọ́ junction kó wọ mọ́tò folú tó bá yẹ dé folú kó béèrè ọba Solomoni fún gbogbo àgbáyé àbí kó dóun ń béèrè ta ló fẹ́ kú bàbá àgbà one èmi ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa gbé wá sílé mi ẹni kó wá yọ ọ̀bọ̀n tì mí ìbọn ẹyọ kan ni kó pa mí gbìyì mo ti lọ mo lọ sinmi ọba Solomoni ti lọ nìyẹn ẹni tó bá ké torí pé wọ́n pa mí àrà máa pa nìyẹn dànù ẹni tó bá jà torí pé ẹnìkan pa mí kò ní soríire ẹni tó bá pa mí bí mo ṣe wà yóò ràn mí lọ́wọ́ ni o mo ń wá ikú kiri o mo fẹ́ kú o. if you if anybody kill me here you help me mo ti tọ́jú láyé mo ti láàsì jù i am two hundred and thirty four years old mo de fẹ́ kú sórí òtítọ́ bọ́ mi ìfẹ́ dánìkan kú mo fẹ́ kéèyàn kan pa mí torí tí bá dánìkan kú ẹ̀ṣẹ̀ mi pọ̀ níwájú ọlọ́run mo lè má wọ̀jọ́ bá ọrùn ṣùgbọ́n tẹ́nìkan bá lè pa mí báyìí ah! ká ní pé lẹ́yìn téèyàn bá kó èèyàn máa fún èèyàn lówó ni màá wá fún lówó pé o ṣe o tó bá mi rún ẹsẹ̀ mi sórí o pé mi máa lọ ezili. ẹ sọ fún Gani Adams ipò ọba Solomon sọ wípé kó lọ rí èpè ẹ̀ dànù torí tí èpè bá débi tí ó rán ẹni tí ó rán sí tí ò bá bá iṣẹ́ èpè níbẹ̀ kí ni ẹ̀ ń padà bọ̀ o e, èèyàn ò lè ṣe é pèképe má ṣiṣẹ́ kankan èpè má ṣiṣẹ́ nǹkan tí ò yé yín rèé nǹkan tí ò yé yín rèé nǹkan tí ò yé yín rèé ọjọ́ tí ọmọdé bá bú ìrókò kọ́ lè ìrókò máa ń jà ó ṣeé ṣe kí Gani Adams kó ti wọ at the age of eighty years kó tó di pé ìpè máa wá padà wá. òun á ti gbàgbé pé òun ṣépè á ti gbàgbé ọmọ kan tó pè ní dára gan nǹkan tó yé yín nìyẹn before you do think very well má jẹ́ kí àwọn èèyàn kan máa tì ẹ́ ṣìṣe olórí tó bá kíyè sára wọ́n máa tì í ṣìṣe gbogbo ìwà wèrè tí Gani Adams lọ hù yẹn ó lè jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ ló tì í ó yá ẹ jẹ́ ká lọ sí fún ẹ jẹ́ ká bẹ́ẹ̀ pè fún ẹ jẹ́ mọ̀ olórí òkè ń gbàmọ̀ràn ènìyàn àmọ̀ràn àti òkè wá ní ọlọ́run kẹ̀ òkè ń ti ènìyàn ṣìṣe àfi ẹnìyẹn tó bá ti kọjá ayé ẹ̀ níwájú ọlọ́run ọlọ́run fi ẹlẹ́kọ̀ọ́ ṣìṣe tí ó Gani Adams mo gbà á níyànjú lọ rí èpè yẹn dànù tí o bá re oore torí ẹlẹ́dàá tí o bá dẹ̀ re oore torí ẹlẹ́dàá tó bá ń torí ti ìwé ariwo rádàdà tó bá torí ti obìnrin kan tó bá lè sílé tó tó bẹ́ẹ̀ yẹn definitely tí àwọn ará ìlú ẹ bá sẹ́ wàá pa gbogbo wọn tán irú yín kẹ ọ̀lẹ ni ọ̀lẹ ló máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ń sìn yín ọ̀lẹ. ibi ìbò sọ fún fẹ́ lọ kàlẹ́ kan. ẹ̀yìn tó bá fẹ́ ṣe lórí. ìwọ kọ́ o ti rí bíbélì yẹn. ẹni bá fẹ́ ṣe olórí láàrin kó sọra ẹ̀dẹ́rú the word olórí ẹ̀yin tẹ́ fẹ́ jọba lọ́la ọba Solomon nígbà yẹn the word olórí ẹ̀gbin ni sọ̀rọ̀ pé olórí jẹ́ nǹkan gidi ni olórí ò kìí ṣe nǹkan gidi ìwọ tó bá tó bá kẹ́kọ̀ọ́ tọkọ̀ bá yí ẹ tó bá fẹ́ sọ pé wọ́n fẹ́ fi ẹjọ́ olórí wàá sá lọ o free bí wọ́n yàgbẹ́ nílùú wọn níwọ ni bí wọ́n tọ̀ nílùú wọn níwọ ni bí ìlú bàjẹ́ wọn níwọ ni bí ìlú òdà wọn níwọ ni wọ́n máa gbà mọ́ra náà ni wọ́n á máa bẹ elédùà wípé ọba àjọkẹ́ ayé ọba àjẹkọ́ ọ̀run ṣàánú mi wọ́n á fọ̀nà hàn mí lọ́tẹ̀ tèmi yẹ kó san ará ìlú ṣùgbọ́n àdúrà tẹ̀yìn ń gbà ní pé nígbà tí mo dé orí ipò yìí olúwa jẹ́ kí n lówó sẹ́ẹ̀dì dìndìnrín lẹ pé Solomoni ni nígbà tó lọ́n sọ pé kó béèrè kan tó fẹ́ ó ní bàbá wo àwọn ọ̀pọ̀ ènìyàn wọ̀nyí mi ò mọ bí wọ́n ti ń wọlé bí wọ́n ti ń jáde fún mi ní ọgbọ́n àti òye tí máa fi máa ṣe ìdájọ́ òdodo a ní pẹ́ lómìn ní nígbà tí wọ́n mú ẹjọ́ dára wá lánàá máa ti máa bàtù lọ torí pé wọ́n ti gbowó wá mo fẹ́ béèrè kó ti dára sí i kó dìgbò fẹ́ dí pẹ̀lú ẹ̀. ìgbà tó máa wá di lóru àná lóru mọ́jú èyí nínú ẹsẹ̀ wá rí fídíò tí Ìbà Gani Adams fúnra ẹ̀ sí tó ń ṣépè màá ní ẹ̀ ẹ́ obìnrin ẹyọkan náà ló fẹ́ bá jà tó sọ́ra ẹ di kìnìún yìí obìnrin atẹ̀yìntọ̀ obìnrin pẹlẹbẹ yẹn obìnrin tó sanra tó yà òfìlì ni wọ́n fẹ́ bá jà Gani Adams tó dẹ̀ lé fún kọ́kọ́ tó tó bẹ́ẹ̀ yẹn tó bá jà àgbáyé ló fẹ́ bá jà nǹkan kí ló máa ṣe àwọn ọlọ́pàá kẹ̀kẹ́ àwọn ọlọ́pàá kẹ̀ arrest ọmọ ọmọ ẹ mẹ́ta torí pé wọ́n mú olè o ò ṣe o ò gbàfọ̀sẹ̀ síta nígbà yẹn ah àwọn ènìyàn mi ṣègbè torí ọpọlọ wọn ti dàrú ó ṣeéṣe kí Gani Adams má fẹ́ wá sí etí òkun o kó fẹ́ pè mí pa ẹni orúkọ ìyá mi fún mi láyọ̀ ẹni èmi fúnra mi mo ń jẹ́ Adékúnlé mo dẹ̀ ń jẹ́ Solomoni bàbá mi náà pè ní Adélànà tẹ bá lọ sí profile mi ẹ máa rí fọ́tò mi bíi fourteen tẹ bá fẹ́ lò tẹ bá nídìí aṣọ mi ẹran èèyàn kan wá kó wá gbà tẹ bá nídìí fìlà mi ẹran èèyàn kan wá kó wá gbà tẹ bá nídìí bàtà mi ẹran èèyàn kan wá kó wá gbà máa fún un. ìbẹ̀jú lẹ́kí ni mò ń gbé tó bá yẹ pé Ìjẹ̀bú Òde lẹ wà ẹ wọ mọ́tò Ẹ̀pẹ́ tẹ bá dé ẹ̀pọ̀ ẹwọ mọ́tò folú tẹ bá dé folú bus stop ẹni létà ló fẹ́ kú bàbá àgbà lẹ́ ń lọ wọ́n gbé wá sílé mi wíńdò mi ò ní bọ́gláàrì o mo ìzà ti pa èmi ló ìzà ti pa jù láyé èmi ló ìzà ti kidnap jù wíńdò mi ò ní bọ́gláàrì wàá kàn wọlé ni kàn náwó láti bẹ́ẹ̀dì mi súnmọ́ ẹ̀gbẹ́ wíńdò gbogbo àwọn information tẹ nídìí bẹ́ẹ̀dì mi ó súnmọ́ ẹ̀gbẹ́ wíńdò kàn náwó sí láti ojú wíńdò kó kàn gbé mi kó kàn fà mí jáde gírì kó dẹ̀ pa mí mo ti lọ nìyẹn mo lọ rẹ́ẹ̀sì mi ò ráyè bó dẹ̀ jẹ́ pé Ọ̀ṣínbàjò ló sọ pé tèmi le jù ẹ sọ pé ìbẹ̀jú lẹ́kí mọ́ ń gbé ẹ sọ pé kó pe orúkọ ọba ìlú mi ọba ìlú mi ìyẹn ló lè ìyẹn lè ẹ pé ẹ pé lórí fóònù wípé ọmọ kan wà nílùú ẹni tó ń pè ní ta ló fẹ́ kú bàbá a ní yes a ní ọmọ mi ni a ní òun mọ̀ ẹ sọ ọba Ganiu Adégbèsàn oníṣẹ́ ọ̀fìsẹ́ land ẹ pè lórí fóònù. Hmm, ọba ìlú mi nìyẹn ó dá mi mọ̀ dáadáa Ganiu Adégbẹ̀san ẹ ẹ pé lórí fóònù wípé ọmọ kan wà nílùú ẹ̀ tí wọ́n pè ní ta ló fẹ́ kú bàbá àgbà ẹ á sọ pé ọmọ òun ló mọ ẹ fẹ́ wọ́n ajúwe lèmi fún yín. àwa ti kọjá tí wọ́n máa sá fún ikú ẹ ń gbọ́ mi kò sí ẹni náà ní abẹ́ ọ̀run yìí i repeat kò sí ẹ̀dá náà ní abẹ́ ọ̀run tó bá ti ń ṣèké tí mi lè wojú ẹ̀ tó bá ti ń ṣe ìbàjẹ́ tí mi lè wojú ẹ̀ kò sí mi ò fẹ́ mọ ipò tó ní mi ò fẹ́ mọ bóyá president ni ẹ o bóyá governor ni ẹ o bóyá anything ni ẹ o torí abẹ́ mi ni gbogbo yín wà i am king solomon for all nations. tàṣà ti gé ibẹ̀ làbí jésù ewu ẹ ká lọ fẹ́ bó tọ́lẹ́ fún jésù ọba wa. ayọ̀ ayọ̀ lé o ayọ̀ ayọ̀ lé o rárá. níbi táyé kò fojú sí níbẹ̀ ni jésù wà. náà sáyà ti kékeré o ìlú ibi ilẹ̀ wa. ayọ̀ ayọ̀lé o ayọ̀ ayọ̀lé o ayọ̀ ayọ̀lé o ara. ibi táyé kò fojú sí níbẹ̀ ni kíni níbẹ̀ ni Jésù wà ìlú tí wọ́n bí mi sí wọn kò sí náà ń bẹ̀ ahéré náà bí mi sí. Si ahéré inú ìbùjẹran bí Jésù sí. mi ò kì í sẹ́ni tí wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n máa gbójú pamọ́ o tí mo wà lójú Gani Adams kó tí mo sọ ẹni máa sọ o tí ó bá ti ka lára kó yọ kó pa mi o mi ò ráyè o ọmọ yìí tó bá máa ṣèwádìí tiẹ̀ jẹ́ kí n parí tèmi náà òdìgbọ́ tó bá fẹ́ ṣèwádìí tọ̀dọ̀ ẹ̀ jẹ́ kí n parí tọ̀dọ̀ mi náà ojú mi rèé o mò ń jáde lọ ń o mo máa gba ẹlẹ́kọ̀ọ́ kọjá o mo ń lọ sọ́nà àjá o kẹ́lẹ́ mọ̀ bí tẹ́tí fẹ́ dúró dè mí o ìwọ tó bá gbọ́ pé kìdínápà gbé mi tó bá sanwó àìrá máa pa á tí kìdínápà bá pè yín wípé àwọn ti gbé ọba Solomoni òye pé kí wọ́n sanwó ìwọ tó bá sanwó ò ní tó bá gbọ́ wípé ìjọba pé ọlọ́pàá mú mi tàbí ìjọba ti mú mi o wípé wọ́n ti tì mí mọ́lé o tó bá lọ gba lọ́ọ̀yà ò ní soríire ojoojúmọ́ mo fi ń pariwo fún yín mo fẹ́ kú bọ̀tẹ́ni tó fẹ́ mú mi mo fẹ́ kọ́kọ́ wojú ẹ̀ máa kọ́kọ́ wò mo fẹ́ mọ̀ ìwọ ló wá mú mi ó ní bẹ́ẹ̀ ni ó yá ká máa lọ. àjàgà ìgbàgbọ́ ò ṣe ìwọ lè gbé Jésù béèrè ò ṣe ìwọ lè gbé àjàgà ìgbàgbọ́ ò ṣe ìwọ lè gbé Jésù béèrè ṣe ìwọ lè gbé aláhàwé lè sin Ọlọ́run o ara wele sin ọlọ́run o ẹ̀mí ya mi sin ọlọ́run o iná ẹ̀jẹ̀ rọra eh, ẹ̀mí ya mi sin ọlọ́run o iná ẹ̀jẹ̀ rọra ẹ̀mí tá a fi sin ọlọ́run inú ẹ̀jẹ̀ ló wà kì í ṣe ara ara ò lè sin ọlọ́run ẹ̀mí ló gbára dúró ẹ̀mí ló gbára dúró bẹ́ẹ̀mi bí a ti kúrò lára o ara dòfo bẹ́ẹ̀mi bá ti kúrò lára o ara tó bútẹ́ o jàre ah, ẹ̀mí ló gbára dúró ẹ̀mí ló gbára dúró ah, bẹ́ẹ̀mi bá ti kúrò lára o ara dòfo. ẹ̀mí náà lọ́lọ́ fún yín tẹ́ ń lò báṣubàṣu yìí ẹni tí ò bá ronú pò àdá á kú kọjú ẹ̀ tó pé ẹni kí Gani Adams kò lọ rí ìpè ẹ̀ dànù torí ibi tí ó rán ìpè tó bá débẹ̀ tí ò bá bá iṣẹ́ ẹ̀ níbẹ̀ ìpè ń padà bọ̀ o láìsọ alukoran ta fẹ́ kà láàárọ̀ yìí ó wà nínú ìwé alukoran chapter twenty nine verse two to seven. alukoran chapter twenty nine verse two to seven. Ǹjẹ́ ó wà ní Súràtù Ankabut hmm, èdè yìí ò yé mi Ankabut láti hmm, yí àwọn àfa Alukoran chapter twenty nine verse two six ǹjẹ́ àwọn èèyàn rò ní pé a ó fi wọ́n sílẹ̀ lásán pé kí wọ́n máa sọ pé àwa gbàgbọ́ ní òdodo láì kò ní dán wọn wò rárá Gani Adams ó gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe gbọ́ ẹ túbọ̀ kó tálùkù rẹ̀ sọ lẹ́ẹ̀kan sí ìjà àwọn èèyàn rò ni pé a ó fi wọn sílẹ̀ lásán pé kí wọ́n máa sọ wípé àwa gbàgbọ́ ní òdodo láì kò ní sí ní dán wọn wò rárá I'm a, I'm a, I'm a Muslim I'm a born again Christian awo funfun ni mí ṣé ẹ rò wípé ọlọ́run máa fi yín sílẹ̀ kẹ́ máa fọ́ǹbù láì ní dán yín wò ìdánwò kan ní Gani Adams rí tó fèlè jọ rẹpẹtẹ yìí obìnrin àtẹ̀yìntọ̀ ó tó tiẹ̀ lọ ń gbé àfọ̀ṣẹ gbogbo àgbáyé pé tiẹ̀ lẹ́yìn wọ́n ń ṣàṣẹ ẹ fẹ́ pa ẹnìkan ọ̀lẹ ni gbogbo yín ọ̀lẹ you are lazy people you are lazy you are same to Yoruba people verse three àti pé dájúdájú àwa ti dán àwọn ẹni tí wọ́n ti síwájú wò nítorí náà dájúdájú ọlọ́run ti mọ̀ yín ó sì ṣe àfihàn àwọn ẹni tí wọ́n sọ òdodo ọlọ́run ló máa ń ṣe àfihàn àwọn tó bá bá sọ òdodo ó sì ti mọ̀ yín yóò sì ṣe àfihàn àwọn ọ̀pùrọ́ ọlọ́run ló máa ń ṣe àfihàn àwọn olódodo ọlọ́run ló máa ń ṣe àfihàn àwọn tó ń purọ́ kábíyèsí elédùmarè Allah ẹgbẹ́ ọlọ́run tóbi Allahu akubar verse four àbí àwọn ẹni tí wọ́n ń ṣe búburú náà rò pé àwọn lè bọ́mọ́ wa lọ́wọ́ ni kábíyèsí elédùmarè alukoran ló ń sọ̀rọ̀ wípé ṣé àwọn tó ṣe búburú ṣé wọ́n rò pé àwọn náà lè bọ́mọ́ ọlọ́run lọ́wọ́ ni no ohun tí wọ́n ń dálẹ́jọ́ máa ń burú o ohun tí wọ́n ń dá lẹ́jọ́ wọ́n sì ń gbẹ̀bí fún aláre wọ́n sì ń gbàre fún ẹlẹ́bi ní nàìjíríà ó mà burú o hmm. verse five ẹnikẹ́ni tó bá retí pé òun yóò bá ọlọ́run pàdé dájúdájú àkókò tí ọlọ́run yóò dé àti pé òun ni olùgbọ́rọ̀ onímímà ẹni tó bá ń retí wípé òun máa bọ́ lòun pàdé lọ́jọ́ kan kò kí ń ṣèkà àwọn ló máa ń gbọ́rọ̀ àwọn ló máa ń wá ìmọ̀ kiri ìwọ tó bá ti ń retí pé ọjọ́ tó bá kú lọ́jọ́ kan wàá bọ́ lọ́hùn pàdé ìwọ tó bá ń retí lọ́jọ́ kan wípé o máa kú ìwọ tó bá ń retí pé lọ́jọ́ kan wípé ilẹ̀ máa mọ́ bá ẹ ò ní báwọn ṣe kà àlùkòrán ló ń sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ lè pé sí mi lọ́wọ́ ìbáàjẹ́ koran ìbáàjẹ́ bíbélì ìbáàjẹ́ odù ifá gbogbo ẹ̀ ni mo ní ẹ gbọ́ ọ̀kọ́ tálùkòrán ní sọ láàárọ̀ yìí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ wípé o máa bọ́ lọ́hùn pàdé lọ́jọ́ kan kò ní báyọ̀ ṣèbàjẹ́ lórí ilẹ̀ kò ní báyọ̀ bàtọ́lọmọ ọlọ́mọ jẹ́ verse six àti pé ẹnikẹ́ni tó bá gbìyànjú dájúdájú ó gbìyànjú fún ara ẹ̀ ẹni tó bá gbìyànjú láti máa ṣe rere ó gbìyànjú fún ara ẹ̀ ó gbìyànjú fún èèyàn nítorí pé nígbà tó bá máa wọ àlìjánà ọgbà ìdẹ̀ra kò sẹ́ni tó máa bá gbádùn ẹ̀ ìwọ fúnra ẹ̀ ló máa gbádùn ẹ̀ ẹ máa gbìyànjú láti máa ṣe rere nílùú nàìjíríà tí ẹ bá ṣe rere ẹ kú tọmọtọmọ ta ya ẹ jó láyé ẹ tún jó lọ́run bẹ́ẹ̀ ni dájúdájú ọlọ́run ti nítorí pé ẹnikẹ́ni tí ó bá gbìyànjú dájúdájú ó gbìyànjú fún ara rẹ̀ dájúdájú ọlọ́run ti rọrọ̀ tayọ̀ gbogbo ẹ̀dá ọlọ́run tí ó tayọ gbogbo ẹ̀dá àti pé àwọn ẹni tí ó gbàgbọ́ ní òdodo tí wọ́n sì ń ṣe iṣẹ́ rere dájúdájú àwa yóò han abúburú iṣẹ́ wọn kúrò fún wọn kábíyèsí elédùnmarè ẹ̀gbọ́n ọ̀kọ́tà lùkúrán ní sọ ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ ní òdodo gbogbo búburú tó bá ṣe a máa há kó nínú iṣẹ́ ẹ̀ ẹgbẹ́ ọlọ́run tóbi Allahu Akbar ẹni tó bá gbàgbọ́ ní òdodo tó bá ń ṣiṣẹ́ rere gbogbo búburú tó bá ti ṣe a máa há kúrò Ọlọ́run nìkan aláforíjì ẹ má máa wájú eré president ojú eré governor they are useless people ìgbẹ́kẹ̀lé ni asán kó sójà lóra kó ọlọ́pàá lóra kó DSS lóra you are born bastard with your DSS and with your soldiers and with your policemen tí kò bá jẹ́ pé Olúwa kọ ilé ní àwọn tí kò ṣe lásán. If you want to follow God, follow God. If you want to follow devil, follow devil. You cannot be follow devil and be pray for God. God will not answer you. All the stupid government that you are doing in Nigeria, God does not know anything about it. All your stupid fake pastor will be telling you that it's PDP that we enter. It's AC that we enter. They are born bastard. God does not know AC. God does not know PDP. If you want to sue a government, if you want to sue a president, you will call prophet you will call prophet you will call uh, afa you will call herbalist oya oh, ask God who do we choose then God will choose for you after that if you pray for God God will answer you but all this government that you are create by yourself you you will kill yourself finish God will not intervene in it because all of you you are born bastard. You are doing what is in your knowledge. You don't follow the instruction of God in Nigeria. If you don't go and repent out of your stupidity, out of your bad behaviors, out of your stupid characters, all of you will perish very soon. Yes, God have raised his knife, his cutlass up to destroy all the stupid people that they don't fear God in Nigeria. If you want God to intervene in Nigeria, ask God president. Don't ask PDP again. Don't ask AC to give one president. No. All of you gather together. God, give us president in any circumstances area in Nigeria. It can be Ghana. It, it, the person can be it can be illiterate. The person can be one years old. The, the person can be eight years old. the person can be old people old woman let god choose for you don vote again you are using your vote to destroy life of human being you are using your vote to kill people you are using your vote to build to to put plenty blood on top of the neck of nigeria The neck of Nigeria full for the innocent blood. That is the reason why you are facing stupidity problem today because ẹ tó bá pani nípasẹ̀ ìdà ìdà la ó fi pa ẹ̀jẹ̀ àwọn tí ẹ pa wọ́n ń kígbe fún ẹ̀san nílùú Nàìjíríà ẹ má dìbò orí burúkú mọ́ ẹ béèrè president lọ́dọ̀ Ọlọ́run ká ní pé àwọn NTA àwọn Aláròye ká ní pé orí wọn pé tó hàn kí n ṣe òsínwó ènìyàn ibi tí mo sọ yìí nísìnyí wọ́n kọ̀ tiẹ̀ wọ́n play ẹ̀ fún ìjọba wípé ọba Solomoni fún gbogbo àgbáyé sọ pé kó má dìbò mọ́ ìbò tí wọ́n ń dì wọ́n fi ń pa ènìyàn kí wọ́n béèrè president lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló dá ayé ló dá ọ̀run ẹ béèrè president lọ́dọ̀ ọlọ́run ẹ béèrè president lọ́dọ̀ wòlíì lọ́dọ̀ àfáà lọ́dọ̀ babaláwo ta lọ́lọ́run yàn fún wa ẹ má dìbò yan èèyàn mọ́ ẹ má dìbò gbéyàn sórí ipò mọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ máa ma ní problem ní nàìjíríà for life ni àdúrà yín ò ní gbà torí orí yín ò pé ẹ fi ọlọ́run sílẹ̀ ẹ lọ ń béèrè president lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ APC àwọn olè ẹ fi ẹ fi ọlọ́run sílẹ̀ ẹ lọ ń béèrè president lọ́wọ́ PDP olè ẹ ló ń béèrè president adarí lọ́wọ́ ènìyàn ẹ̀ ń sì rì ìwàkiwà ló máa hù wè òsínwín ló máa ìwà wè ló máa hù níbẹ̀ torí pé ẹ ò béèrè lọ́dọ̀ ọlọ́run. olúwa o yan president gidi fún wa ẹ̀dẹ̀ tí yan tẹ́lẹ̀ fi jẹ́ president nínú PAC APC ẹ ti fẹ́ fi jẹ president nínú PDP ẹ wá ń dìbò ẹ sọ pé kọ́lọ́ yan president ẹ ń sinwìn àwọn pásọ̀ tó bá ń tàn yín wípé ọlọ́run máa yẹn ọlọ́run ò lè gbọ́ let God choose for you ìbáàjẹ́ ọmọdé ìbáàjẹ́ àgbà ìbáàjẹ́ ọkùnrin ìbáàjẹ́ obìnrin ìbáàjẹ́ tó lọ ìbàdí ìbáàjẹ́ tó kàwé ìbáàjẹ́ tó kàwé ẹ jẹ́ kọ́ lọ́ọ́ yàn fún yín. ìgbà ẹlẹ́mọ̀tún lójútó ara yín ní nàìjíríà tẹ́ ẹ bá ti jẹ́ kọ́ lọ́ọ́ fún yín ní nàìjíríà tí ẹ bá lọ kánṣu gbogbo PDP gbogbo AC gbogbo ẹgbẹ́ orí burúkú tẹ́sẹ̀ ní Nàìjíríà tẹ́ pé ayé lọ́sẹ̀lú tí ẹ bá lọ kánṣu ẹ̀ gbogbo yín máa jìyà kú ni ẹ máa ṣẹrú kú ni torí ẹ ò ní ọpọlọ tẹ́lẹ̀ fi ṣe òṣèlú àwọn òyìnbó tó ṣe òṣèlú wọ́n ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ẹ̀yin tẹ́ ń ṣe òṣèlú ní nàìjíríà ẹ̀ ń ṣe pẹ̀lú orí burúkú àti tẹ̀m̀bẹ̀lẹ̀kú àti ìmọ̀tara ẹni nìkan àti bámbám ni mo yó mi ò mọ̀ pé ebi ń pa bàbá alákó bàbá ẹnìkan ikú kẹ̀ ló máa pa yín àbájọ tẹ́ fi ń ṣe àìsàn orí burúkú rubbish people stupid people with stupid behaviors. Nigeria government can be defined as a group of graduates with empty knowledge that controls stupid people that they don't know their right. That is Nigeria government. Let me read the last verse and leave. Al-Quran chapter twenty-nine verse seven says, Àti pé àwọn ẹni tí ó gbàgbọ́ ní òdodo tí wọ́n sì ń ṣe iṣẹ́ rere dájúdájú àwa yóò ha búburú iṣẹ́ wọn kúrò fún wọn. A ó sì tún san wọ́n ní ẹ̀san wọn tí ó dára ju ohun tí wọ́n ṣe ní iṣẹ́ lọ orí rere tí ó bá ti ń ṣe ọlọ́run tó san ẹ́ ní ẹ̀san tó dáa ju bẹ́ẹ̀ lọ alukoran ní ń kígbe bíbélì ń kígbe odù ifá ń kígbe wípé kẹsẹ̀ dáadáa ẹ̀sìn rere ẹ̀sìn rere ẹni orí yín burú ibi tẹ́ ẹ fẹ́ ló máa bá yín àfi tẹ́ bá ronú pàdà tẹ́ bá ti gbà láti máa ṣe rere láti máa sòótọ́ ara tù yín nàìjíríà tẹ́ bá sọ wípé irọ́ lẹ máa pa èkélé fẹ́ máa ṣe ẹ máa nà àwọn èèyàn lára ọlọ́ọ̀gá nìyẹn lára ẹ rí orí burú now mo ti ń lọ mo wọ̀ burú lọ nìyẹn I want to leave now ọba Solomon ti ṣe tí wọ́n dago mẹ́fà alẹ́ ẹ sọ fún Gani Adams pé ọba Solomon fún gbogbo àgbáyé sọ wípé kó lọ rí èpè ẹ̀ padà torí ibi tẹ́pẹ́ ẹ̀ bá máa padà padà láǹdì sí ayé àwọn fúnra ẹ̀ lẹ́nu tí èpò bá dé ọ̀dọ̀ dára tó bá rí wípé ọwọ́ dára mọ́ èpè máa padà èpè ò kì í sí èèyàn mú o ẹni tó bá hu ìwà ìpè ìlèpè máa mọ́ ẹni tó bá jẹ gbì ló máa kú gbì gbogbo awo tó wà ní gbogbo àgbáyé yìí ni kó lọ perí mi níbi wọn ò lè turun kan lára mi mo ti kọjá ẹni tí àjẹ́ lè dẹ́rù bà gbogbo àfáà tó bá wà láyé ni kó lọ hàn hàn tú lórí èmi ọba Solomoni kò lè dúpín gbogbo wòlíì tó wà láyé ni kó lọ ṣe kó tó bá wọ́n lórí ọba Solomoni kò lè tú irun kíkírín kan lára mi kí ló fà á òdodo ni mo jà fún òdodo ni mo dúró lé olóòótọ́ ló máa ń lékè òṣìpẹ̀tẹ́ ló máa ń lékè odò olóòótọ́ ló máa ń lékè ayé ìbùkún ni fún àwọn nínú funfun nítorí pé wọn ò rí ọlọ́run Matthew five verse ló sọ bẹ́ẹ̀. ìbùkún ni fún àwọn onínú funfun torí pé wọ́n máa rí ọlọ́run ìbùkún ni fún àwọn ọlọ́kàn tútù àwọn ni yóò jogún ayé Gani Adams I advise you because you are one of my boys yes o jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ mi hmm. lọ gbìyànjú kó lọ rẹra ẹ sílẹ̀ má yẹ káwọn èèyàn lọ tì ẹ́ ní tìkùtì nǹkan tó ṣe yẹn ìtìjú ni fún ipò tó wà yẹn o fẹ́ bá obìnrin ẹyọkan jà obìnrin ẹyọkan àtẹ̀yìn tọ̀ òṣèlú tuntun bẹ́ẹ̀ yẹn tí ọkùnrin bá sẹ̀ kọ́ o máa pa màlúù méje sórí ìta mẹ́ta ìṣe òòró dáadáa kó tún sí kò sí ẹni tí ọlọ́run kò sí ẹni tí ò lè sì sí mo gbàdúrà pé kọ́lọ́run kó dáríjì ẹ pẹ̀lú ìwà tó hù bọ̀ lọ èpè yẹn padà kó tó pẹ́ jù torí èpè tó bá lọ tó bá ibi tó bá ran iṣẹ́ tó ran tí ò bá ba níbẹ̀ tó bá bá ènìyàn lólóòótọ́ èèyàn á padà wá o ẹni tó bá dérú òun lè rútọ̀ ọlọ́run ti sọ pé ká má ṣe pè mọ́ ó ní kí ẹ gbàdúrà fáwọn ọ̀tá yín má jẹ́ kí obìnrin àtẹ̀yìntọ̀ má jẹ́ kó wìn ní ẹ o lọ rí ìpè ẹ padà gbogbo ẹ̀yin ọba Nàìjíríà ẹ lọ ronú padà nínú jẹgúdíjẹrá kò lè pé yín ìgbé ayé àwọn ọmọ ilẹ̀ ń bàjẹ́ aláfihàn ọ̀yọ́ ó ń ba ayé àwọn ọmọ ẹ jẹ́ ọ̀ọ́ni ọ̀fìfẹ́ wo ń ba ìgbésí ajọ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ jẹ́ Àwùjalẹ̀ Ìjẹ̀bú wo ń ba ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ jẹ́ Aláké Ẹ̀gbá ẹ ba ayé ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́ Ọbásanjọ́ ó ń ba ayé ọjà ọ̀la àwọn ọmọ ẹ jẹ́ Ọ̀ṣínbàjò ó ba ayé ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ jẹ́ Adébóyè ó ba ayé ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ jẹ́ Oyèdèpò ó ba ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ jẹ́ torí ìwà orí burúkú tí gbogbo yín hù ọ̀yá kìlómẹ̀ ó ba ayé àwọn ọmọ ẹ jẹ́ ìdáhó basì kàbí kí náà ń pè ìdáhó bisikì kàbí kí náà ń pè tó ń pè ní kìnìún wèrè kan tó wà nílẹ̀ tó ń tọ́ gìlàgìlà bí ìgalà lórí stage yẹn ó ń ba ayé àwọn ọmọ ẹ̀ jẹ́ ìdàbòsíkì kàbí kí náà ń pè prophet jeremiah òun bà ayé ọjọ́ ọ̀la ọmọ ẹ jẹ́ all of you you are doing rubbish all that stupid miracle that you are doing you are doing stupidity nothing is there it's fake go and learn the word of god and tell world the truth If, if you people tell world the truth, the thing that God will give you will give you. The thing that you will not have, you will not have it. If you like, lie from today to tomorrow. What you will not have, you will not have it. If you like, say truth to today to tomorrow. Let people hate you. Where you will get to, God will put you there. Ẹ wo hatred tí àwọn ẹ̀gbọ́n Joseph fún now. Joseph débi tó fẹ́ dé now. This life, say truth má purọ́jà ayé sọ òtítọ́ tó bá kú ayọ̀ ni tó bá wà láyé ayọ̀ ni tó bá ń purọ́ tó bá kú okú òró amáyé gẹ́gẹ́ bí ọba Solomon fi gbogbo àgbáyé mo ti advice yín àfa wòlíì babaláwo ẹ má purọ́ mọ́ ẹ má sòótọ́ ibi tẹ́ bá máa dé lẹ́ máa dé ibi tẹ́ ò ní dé ò ní débẹ̀ ẹ má fi ayé yín bà ìjọba ọ̀run yín jẹ́ ọba Solomoni ló ń sọ̀rọ̀ o fún gbogbo àgbáyé whether you like it or not orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ní Adélànà Adékúnlé Solomon aka ta ló fẹ́ kú bàbá àgbà wọn orúkọ ìyá mi ní Fúnmiláyọ̀ láti Ondo State Àjàgbà hmm, orúkọ bàbá mi ni ató asẹ́kùn bàbá rere ató asẹ́kùn bàbá rere láti Ìbẹ̀jú Lagos hmm, tó ń pè ìlú yẹn ní Ìsẹ̀rìpá Ìsẹ̀ Ìsẹ̀rìpá that is the name of the father my father town Mm. My, our surname is Adelana. Yes. So that is our surname. So ilé tẹ́ bá fẹ́ lò níbẹ̀ free láti lò. So mo ti ń wọ̀ gbòòrò lọ nìyẹn. So èmi sọ̀rọ̀ mi ní ta ló fẹ́ kú bàbá àgbà one worldwide. Yes, ìtumọ̀ ọ̀rọ̀ yẹn wà nínú ìwé Proverbs chapter eight verse thirty-six says ẹni tó ṣẹ̀ mí ó ṣe ọkàn ara rẹ̀ níkà gbogbo àwọn tó kórìíra mi wọ́n fẹ́ ikú ìtumọ̀ ta ló fẹ́ kú nìyẹn if you hate me you wan die TB Joshua summoned King Solomon for all nations with a crown. On the 25 6 2021 and ah, on the 26 6 2021 i'm in synagogue church for all nation so to go and deliver the message that tb joshua sent me to his wife so that is complete king solomon for all nations àwọn tọ̀run ló dé mi ládé kìí ṣe àwọn ayé o hmm, yes àwọn áńgẹ́lì verify sí because nígbà títí bí Joshua dé mi ládé tán ó ní kí àwọn áńgẹ́lì tó wà lẹ́yìn òun kó sọ wípé King Solomon for all nations then they shout King Solomon for all nations ariwo yẹn ló jí mi sáyé lójú àlá yẹn àtijọ́ yẹn mo ti ń ṣe bíi King Solomon for all nations tí mo ti ń dára fún gbogbo àgbáyé tí wọ́n bẹ̀rẹ̀ sí rí mi ó toro promise mi wípé láti sísìn lọ gbogbo ayé máa bẹ̀rẹ̀ sí rí àpẹẹrẹ ọba Solomoni fún gbogbo àgbáyé yẹn lára mi wọ́n dẹ̀ ń rí èmi fúnra mi mo jẹ́rìí sí agbára Ọlọ́run yes so TB Joshua lọ́lọ́run rán pé kó wá dé mi ládé ní on the twenty five after tó kú wọn tí bẹ́ẹ̀ rí ẹ o so kì í ṣe pé bí amú kan ṣàdédé jí tí mo kàn ṣàdédé jam talk eh, King Solomon mm, that is where King Solomon for all nations come from Hmm, èmi fúnra mi ló sọ̀rọ̀ àmì níta ló fẹ́ kú bàbá àgbà orúkọ tí gbogbo ayé mọ̀ mí sí nìyẹn hmm, TB Joshua sọ mí King Solomon for all nations ní ọ̀dì twenty five June twenty twenty one pẹ̀lú crown lórí ni o so that is me àkàndá hmm, èèyàn ni mí láti kékeré mi I have seen ẹ̀mí ò balẹ̀ mi o my own everything is snapshot mo ti rí vision láti four years old torí mọ́ mi sọ fún mi wípé when i'm in four years old kó tó di pé mo rìn ọmọ ọdún mẹ́rin mo fi rìn kí tún rìn mo ti ń sọ̀rọ̀ wípé nígbà tí mo wà lọ́mọ ọdún mẹ́rin pé wọ́n gbóúnjẹ wá fún wọn wípé oúnjẹ pé mọ́mí má mà jẹ́ má mà jẹ oúnjẹ yẹn wọ́n ní wọ́n wá lọ dé oúnjẹ yẹn di ọjọ́ kejì wọ́n ní ìgbà tó máa dọjọ́ kejì wọ́n ní aláǹgbáná bá ń bẹ̀ ṣé o kì í ṣe pé ẹ̀mí bà lé mi o natural ni gbogbo kan mi agbára mi gan mi mọ̀ ibi tó wà mi ò lè explain yẹn yes ọjọ́ mẹ́ta ni mo ẹsẹ̀ rí ìwé ni wọ́n ẹsẹ̀ fún mi lódù ifá odù ifá kì í ṣe odù ifá eléyìí o kì í ṣe odù ifá eléyìí o odù ifá tèmi ń sọ ìyẹn máa ń mí nínú ilé ni o ìyẹn bẹ̀rẹ̀ bí bíbélì sísọ pé náà ètè kọ́ sí ọlọ́run dárun ayé ìyẹn bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Ọbàtálá bó ṣe wá sílé Ifẹ̀ bó ṣe dá ilẹ̀ ní ìgbà ìwáṣẹ̀ Elédùmarè sì rán Ọ̀bàtálá láti ìkọ̀lé ọ̀run wá sí ìkọ̀lé ayé ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ history yẹn ìdí nìyẹn tí mo fi sọ fún yín wípé ibi tí Odùduwà ti rí adé tó gbé wá sí Ilé ṣé o mọ̀ kò sí nínú eléyìí o eléyìí a wọ́n yọ nínú odù Ifá gangan ni o odù Ifá eléyìí ò tí complete o odifá kì í ṣe two hundred and eh, two hundred and fifty six yìí o eléyìí ni two hundred and fifty six yìí o ilé tẹ̀yìn gbọ́njúmọ̀ rèé o eléyìí tí mo sọ tí mo sọ pé ó ń gbì yìí ó gba tó lé méjì báyìí o bó ṣe rí rèé o bó ṣe rí o méjì ẹ̀ báyìí ni o ó máa ń bui ni. bí ó di ọjọ́ tó bá kun ìṣẹ́jú kan tó fẹ́ kú kí tún lè hand over ẹ̀fọ́ ẹlòmíì ìyẹn ìwé yẹn ìkìlọ̀ pàtàkì wà lórí ẹ̀ tó bá kun ìṣẹ́jú kan tó fẹ́ kú tó bá rí ọmọ tó súnmọ́ mi máa júwe ibi tó wà fún ó yá lọ sí ibà ìwà àríwè kan níbẹ̀ ó yá ìwọ náà ni kó tó máa lò lọ nǹkan tó ń pè ní ọba Solomoni fún gbogbo àgbáyé nìyẹn ìwọ tí ìwé yẹn bá ti wà lọ́wọ́ ẹ̀ gbogbo agbára ayé àti ọ̀run ọwọ́ ẹ̀ ló wà. ẹ̀ẹ́dẹ́ bá dẹ̀ máa gbéwèé yẹn dání o gbọ́dọ̀ jẹ́ olùsírù ènìyàn tó àjẹbẹ́ wàá pa ayé run tó bá sí ìwé yẹn lò ọlọ́run á pa dànù ọlọ́run á fi ẹsẹ̀ sìn ẹ tó bá ní sùúrù kò lè ìwé èèyàn gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ Gani Adams àti irun gbogbo Nàìjíríà obìnrin ṣe ẹwo lọ sí ilé tuntun bẹ́ẹ̀ yẹn. ẹ̀kọ́ ó lọ ṣúà ni ẹ̀kọ́ lọ ṣúà eléyìí tó bá tó bá tèmi àtìwọ́ bá lè ka eléyìí tá a bá lóye ẹ̀ eléyìí títí wá ṣe ilé ayé wa ṣùgbọ́n ìyẹn wà fún ìwé yẹn wà fún ọba gbogbo àgbáyé tí tó bá tó àkókò tí fẹ́ máa lo ìwé yẹn àkókò tí fẹ́ máa lo ìwé yẹn kò tíì tó tí bá ti fẹ́ ka ìwé yẹn ṣe lè ẹ̀rù máa ń bà mí ilé òkè ṣe seven Moses o mo ti ka seven Moses kọjá o mo ti ka ten book of kọjá o mo ti ka Odùmọ́sì kọjá o ilé yàtọ̀ sí Odùmọ́sì o odù Ifá mímọ́. méjì báyìí ni eléyìí tẹ̀yìn gbọ́njú gbà eléyìí tẹ̀yìn gbọ́njú mọ̀ ní two hundred and two hundred and fifty six odus eléyìí tí àwọn bàbá yín mọ̀ is sixteen odus sixteen péré ni wọ́n mọ̀ àwọn babaláwo tó wà láyé ìsìn they know only sixteen láti èjì ogbè tí dé òfun méjì ni wọ́n ti dúró lẹ́yìn yẹn wọ́n mọ̀ kankan. ìdí nìyẹn tí mo fi ń sọ fún ojoojúmọ́ wípé tí bá sọ̀rọ̀ tí babaláwo kan bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ á pọ ẹ̀jẹ̀ lẹ́nu tí bá ń sọ̀rọ̀ tí wòlíì kan bá dára wèrè ó máa pọ ẹ̀jẹ̀ lẹ́nu tí bá ń sọ̀rọ̀ tí àfáà kan bá sọ pé orí burú ó máa pọ ẹ̀jẹ̀ lẹ́nu. ìtumọ̀ ọba Solomoni máa sọ fún ẹ. wọ́n gbọ́ àtijọ́ tí wọ́n ti délé ayé wọ́n ti gbọ́rọ̀ òye rí ọba Solomoni fún gbogbo àgbáyé kì í ṣe ọba Solomoni of Nigeria land o kì í ṣe ọba Solomoni for, for London o ọba Solo King Solomon for all nations. Have you heard that that, that position before? I'm swimming inside Bible, I'm swimming inside Quran, I'm swimming inside Old Wifas. So who are you again? you are under me if you are reading these three, th three things if you are reading bible if you are reading notifier if you are reading bible if you are reading quran you are under me that is the meaning of king solomon for all nations whether you like it or not arise i'm going to mo ń wọ̀ mo lọ tó bá di aago mẹ́fà <laughs> eh, <laughs> mi ò gbọ́ yìnbó ní gbogbo òyìnbó ẹnu kan kọ́ ẹ̀yìn mi lọ sí skul bọ̀ ìgbà míì wà tó jẹ́ pé àwọn tọrun máa gbé wá kí n máa sọ hmm. mi ò lọ sí skul mo kàn try ni gbogbo ẹ̀yin tẹ́ kí mi láàárọ̀ ìgbéga ọmọ ṣe bí you are blessed forever dada ilasu you are blessed gbẹ̀ngà ọmọ ṣe bí you are blessed ayọ̀bámi ferris you are blessed gbẹ̀ngà ọmọ ṣe bí yẹn nìkan ló kí mi jù intali masca um, mm, intellimas car you are blessed forever qs john akanfẹ olúwafẹ́mi you are blessed forever uh, eh, bello fúnmi ọlájúmọ̀kẹ́ you are blessed forever margaret tọ́lá alókan wọn ò tó bẹ́ẹ̀ <laughs> you are blessed forever that is uh, eh, ayaba seba nìyẹn ó dàgbà ayaba seba ni margaret tọ́lá yìí yes ayaba seba ẹ ti fẹ́ fi joyè ayaba seba nìyẹn hmm. god good morning sir god bless sir badmus kasim you are blessed Na so on and so forth so ẹ jẹ́ kí n lọ sí ibi tí wọ́n ń lọ ah lilian ti dé màmá nìyẹn ọmọláyọ̀ lilian seraphin ọlátẹ́jú good morning world you are welcome àwọn ọmọ mi tó ṣúọ̀ nìyẹn hmm. s major ades you are welcome Semiu Teriola, you are welcome. So good morning, sir. Good morning, man. God bless you. Bye for now. Yeah.